أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعلمكم الله سبحانه وتعالى أتركت جميعا النبي صلى الله عليه وسلم عليكم الله سبحانه وتعالى كما قام تعالى النبي أتوقع في الله ولي أنا أشهد أن لا lórí tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù rọ̀mọ́bọ́ọ̀nù ní ọdún abẹ́rẹ́ ọ̀hún àtọ́gbọ́n mẹ́rin àti méjì lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam ti hijira akira wa pẹ̀lú kúlóhùn wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ìyẹ̀dá kan subhanahu wa ta'ala a tẹ̀síwájú lórí àlàyé tí a bá bọ̀ nínú tẹ̀síwájú كلمات الآن لا تنسوا إلا الله سبحانه وتعالى أقاري تفسير سورة البروج سورة البروج أقاري تفسير أتزوج آلته سورة الطارق ونعلم تزوجنا sura tó sọ ní sura kan ní nínú àwọn sura tí ọlọ́ọ̀bà lè jọ láti sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ní ìlú Mákà tí aya rẹ̀ jẹ́ aya mẹ́tàdínlógún ó sì dé bí súrà yìí bí àwọn súrà tí a fi ṣàlàyé nípa ìwájú àwọn súrà yìí wọ́n wà ní àwọn súrà yìí wà ní àwọn súrà tó jẹ́ pé wọ́n fi agbára ọlọ́wọ́n ba ìjọlá nílẹ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá pápá jùlọ ọmọ ènìyàn ní júwe ọmọ ènìyàn níbi tó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ nítorí kọ́mọ nìyẹn bá mọ̀ wá rẹ̀ nítorí pé kọ́mọ nìyẹn bá mọ̀ pé òun ò ní àwíjàre kankan láti mọ́jọ́ sí fún ọlọ́run ọba àdìgbọ́lá kọ́mọ nìyẹn bá mọ̀ pé ọba tó lágbára láti dáhùn látara ìdí ọba tó lágbára láti dáhùn látara tó yẹpẹrẹ ọba náà ó lágbára láti gbé òun gbé nígbà tó wá fẹ́ gbé ìdílé tó wá di jọ́ ọ̀gbìn àti àmì. nígbà tá a nàbí sallallahu alaihi wasallam nígbà tá a nàbí wà nílùú Mákà alákùnrin kan nínú àwọn ẹlẹ́bọ tí èsì mùsùlùmí láti sọ yìí òun ló gba ẹ̀gbà wa òun ló sọ̀rọ̀ kan nípa súrà yìí ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì wà ní apá ìyọ òun tàbí ó ní òun wá rí ànábì sallallahu alaihi wasallam ànábì wá fi ọwọ́ mú ọ̀pá rẹ̀ lọ́wọ́ ànábì fi ọ̀pá rọ̀ àbí ọrùn ọmà ó ní àwọn agbọ́ta àti sọ̀láwà ayọ́ ìsàlá pàtàkì wà bá wọn tánàbí wà bá wọn pé káwọn lọ́wọ́ tẹ́kì ní ìfàtìnà lọ́wọ́ fún Islam àwọn ọba ní tẹ̀lé olùwà agbọ́dí ànábì sọ̀láwà ayọ́ ìsàlá ànábì wà ká wọ́n sàmá ìwọ̀ sọ́ọ̀rì ànábì kazura yìí ó ní bàwà àìsùhá fi jàhìlíyà wà á nà mọ́ṣù tó tó ó ti pa àdìsí sùmí o ó wá ní láti ìgbà ka àdìsí yẹn gbà yẹn nígbà wà ní tó ka àìsàn eh, yìí nígbà wà ní jàhìlíyà nígbà wà lẹ́lẹ́bọ̀ ti eh, ti ó ní tó máa fara àtò ha fil islam ó lẹ́wà tó ń padà wá di mùsùlùmí tá ó ń padà wá sí kíni ó ń padà wá túmà ó ń padà wá kà nínú islam qala padà á ti Saqif àwọn bàbí Saqif àwọn àwọn apèrò lẹ́gbà tó ń gbọ́ta nàbí sallallahu alaihi wasallam mọ̀ta súra ìtàn wa qalu madha sami'ta min hadha ar-rajul

ìkan wọn wá sọ pé nahnu a'lamu bi sahibina ibọ́ ma wá ní àwọn àmọ́jú ọlọ́ nahnu a'lamu bi sahibina ẹgbọ́n wọn bá lè fi wọn sọ fún ọdún àlùkò àjọ ma sahibukum bi majnun èèyàn wa àwọn bá mọ̀ pé ní sọ òdodo ní àtẹ̀lé tá a bá mọ̀ kó dòdó ní ìtàdá ní sallallahu alaihi wasallam sọ ni ó ní àwọn bá tẹ̀lé so a eléyìí nínú àwọn hadith ní sallallahu alaihi wasallam tí ó sọ̀rọ̀ nípa súra tá à ń sọ yìí súra tó sọ yìí kí wá ní túmọ̀ súra yìí àtọ́rí inú èdè lárúbáwá wọ́n máa sọ pé wọ́n máa pe tọ́ríkù ní ẹni tí bá ń dúkí ni ẹni tó bá wọlé sọ̀yìn lóòrù ẹni tó bá kó òrùrì wọ́n ní àtọ́ọ̀rì òun náà nìpínlẹ̀ rẹ̀ méjì lárúbáwá ọlọ́run bá àdíjọlá inú súrà yìí bismillahir rahmanir rahim ọlọ́run bá àdíjọlá ní ẹgbẹ́ sọ́rọ̀ àtàkàtíwájú ilé ọlọ́ọ̀bá àdìgbàlá búra pẹ̀lú sáàmà ń náà ọlọ́ọ̀bá àdìgbàlá ni wọ́n sàmà ó tún wá fi nǹkan mí òyìn sáàmà ń bẹ̀rún ọlọ́ọ̀bá àdìgbàlá ni wọ́n ọla ọba sáàmà

ìtumọ̀ rẹ̀ náà ni pé àyà kùránì náà ló fẹ́ túmọ̀ àtọ́rí fún wa ọlọ́ọ̀bá alìkẹ́láwá ní alìlẹ́jì mọ̀sáàfì ni ni ìràwọ̀ tí ń sàmálẹ̀ sí afáwa nínú kẹfíìn alayhi rahmatullah wọ́n ní ìnáma súnmi ànájìmú tọ́ọ̀lì kan gẹ́gẹ́ bí wọ́n ti gba ìgbàwà rẹ̀ látọ̀dọ̀ Qatada àtàwọn míì nínú àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní kí ló fà tán fi sọ ìràwọ̀ ní tọ́ọ̀lì wọ́n ní li'annahu yura bil-layl nítorí kóòrùn náà làá máa òru làá máa ríráwọ̀ lójú sámà alẹ́ làá máa rí wọ̀yàtẹ́bí bìnàhàr ìràwọ̀ àti máa ti gíní àti máa pamọ́ lọ́sàn bílẹ̀ bá ti máa àníra ọ̀má wọ́n látara jẹ́lẹ̀ òun náà ni ọlọ́ọ̀bà àríkọlá bí ti gíní ló fi pè ní àtọ́rí wọ́n ni tí ó ma wá kí nítorí pé ìràwọ̀ máa jáde lóru lọ́lọ́wọ́ bá nìkẹ́ láti pè ní sọ́rí òun náà hadithi kan tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa tó wà nínú a anábì sallallahu alaihi wa wọ́n ní náà an yatruka ar-rajulu ahlahu turuqa wọ́n ọkùnrin tó bá àjò anábi ní kó má ṣe kí ni kó má máa darí dé lóru ayé yà àti ìhìn fújì àtàbí lẹ́yìn ẹ̀yọ́ kan wọ́n máa dé báyàwó ẹ̀ lókìkí lóru inú hadithi anábi sallallahu alaihi wasallam kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ bẹ́ẹ̀ kí lẹ́kọ́ tá anábi sallallahu alaihi wasallam kọ́ wa ìpé ká má máa ṣe ni ká máa wọlé dé lóru nígbà tá a bá tẹ̀rìn àjò òun náà ni pé obìnrin ò ní mọ̀ pọ̀pọ̀ ń bọ̀ ó lè jẹ́ pé ìṣesí tí ó wà lásìkò tá à ń sọ yìí ni bóyá rìn rí ẹ̀ ó kàn fi ilẹ̀ yá ju yàtú ni bóyá ìmúra rẹ̀ ò sí dáadáa ó kàn wá dé pé kò kú sọ́kọ̀ ń lé ìwọ́ wàá dé bá lásìkò yẹn lóru ẹ irú àwọn nǹkan báyìí ó wà nínú àwọn nǹkan tí máa ń dégé ni nínú àwọn ìdáwò kàkún láwùjọ wa lónìí tóbi ní bá jáde lọ láwùjọ wa lónìí òun náà yóò múra àwọn tó bá wà nílé pẹ̀lú ọkọ tó bá wà nílé pẹ̀lú ọkọ rẹ̀ obìnrin bíi tí ò bá jáde lọ́jọ́ mẹ́ta ó lè má pààrọ̀ àtọ̀ wọ́n láwọn obìnrin bíi ti ní uniform tí máa wọlé àtọ̀ tí ó wọlé àtọ̀ kan tó ti gbó òun náà ni ó wọ̀ lọ kíkì òun náà ni ó bá rẹ̀ lùbọ́sà òun àgbọ́sọ̀ mọ̀ ọ̀run bẹ́ẹ̀ èéfín náà mọ̀ ọ̀run bẹ́ẹ̀ gbogbo èéfín ní ọmọ ọ̀run bẹ́ẹ̀ yíò ní ọmọ wọ̀n lé tó bá wákà tó bá fẹ́ jáde tó bá fẹ́ jáde lọ́ta ìgbà yíò wà ni ó kàn níbi rẹ̀ ni

nígbàtí wọ́n ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wá láàrín àwọn fi ọ̀nà nígbà bá ti fẹ́ wọlé yóò kàwàrí pé ah, àdílákaná ni gbogbo ẹjọ́ ń tẹ́ yíwà rí fóònù bàmà ti bẹ́ so anábi sallallahu alaihi wasallam anábi ìfẹ́ kí ìfẹ́ ó máa ń gbé gíní ó fẹ́ kí ìfẹ́ ó máa gbòòrò nínú ọkàn lọ́kọláyà ni kò fẹ́ ká máa ṣe àwọn nǹkan tí ó máa ṣe gíní tí ó máa wá yọ ìfẹ́ kó lọ́kàn rẹ̀ àwọn nǹkan tí ó máa múra ní kórìíra ẹni nítorí pé tí ọkọ̀ àti àwọn bá ti kórìíra ara wọn kò sí kankan máa tọ́pọ̀ àti àwọn bá ti bẹ̀rẹ̀ dípò ìrara síbẹ̀ ara wọn bá ti yọkó lẹ́mí wọn kò sí kankan mọ́ obìnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam jọ́gbẹ̀ ó ní Ànábì sallallahu alaihi wasallam olóhùnfẹ́kọ̀ọ́ òun kọ̀ọ̀ún lẹ̀ Ànábì ní kí ló dé ọlọ́run ah, ò rí kankan dábúrú pa rẹ̀ o wọn ò sì máa ìdá kankan pa rẹ̀ àmọ́ kò kà wù mọ́nà ni òun wà á fẹ́ kóhun ṣe kí ni òun fẹ́ kóhun máa ṣe kóhun máa ṣàìmóore yàníkún ma wá sí wà wúlé látara pé ìbẹ̀rẹ̀ ti ọkú lọ́kàn anábì wá bèèrè ọ̀rẹ̀ pé tó o ti sẹ́lá ti dá ọgbà oko tó fi ti sàdá àti fún ọgbà tí ó fẹ́ ọ o ti sẹ́lá ti dá padà ọlọ́run ti tán anábì ló kó dá padà fún so ìfẹ́ òun náà ní kíni òun náà làkọ́kọ́ òun náà lànà sọ̀lá wàlẹ̀ sọ́lá àmì kò fẹ́ kì fún wa nínú sábà ní kéèyàn wọlé lóòrù àsìkò a wà yìí nìyí bẹ́ẹ̀ bá ti gbéra ní ti ń bọ̀ wá fóònù ti wà lásìkò tá a wà yìí nítorí táwọn ẹbí fi sọ bẹ́ẹ̀ ni pé ìyàwó rẹ̀ ò ní mà kò sí bọ́ọ̀nù gbà lásìkò tá à ń sọ yìí kò sí bẹ́ẹ̀ nìkan kó ti wá sọ fún pé ọkọ rẹ̀ pọ̀ tí wà lọ́n palẹ̀ máa lé lókà yọ a wà yìí nìyí àti dépò tó ẹkọ́ mẹ́ tó nìkan ṣe ni olóògbé máa ṣe kí ni olóògbé pàlá mọ́ olóògbé palẹ̀ lé palẹ̀ lé má wọ́n olóògbé dáadáa palẹ̀ fọ́kọ́ pé tọ̀ ní ó jẹ́ bákan náà inú táàbì mọ̀ pé àtọ́ ìràwọ̀ ní ìràwọ̀ tí máa ṣe kí ni nítorí pé yàrá wọn máa ń sọ ní kí ni òun náà sọ ní àtọ́ ìlú hadith mi inú àdúrà nabi sallallahu alaihi wasallam tí a nabi wá ìsọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó níbi àtọ́rí àwọn nǹkan tí máa ń gíní àwọn tí máa ń yọ ìjà síyàn lóru títí máa ń kalẹ̀kùn máyà lérí lóru ànábì wá ìsọ kó níbi aburú rẹ̀ níbi àdúrà yẹn ànábì wá ní illa tariqan yasruqu bi khairin ya rahman àyàfi tí ó bá wá kalẹ̀kùn máyà lérí lóru tí ó borí wá ẹ̀wùn kaba báyìí tó bá lọ tó má dárùn mọ́bí lójú tó má dárùn bí mọ́yà lójú ẹ́ ó tó má tí ẹni orí pé à ah, ọmọ tí ó bí ìgbà tí ó wọlé tọ̀wá lóhun ó ti wá sọ fún lọ́dọ̀ rẹ̀ adájọ́ wá sí Islam ó wà ní ilá tọ́ọ̀rì kan yẹ́ tó kó bí káyì jà rọ̀ àyàfi tí ó bá wá kalẹ̀ fún mọ́bí lórí tó kó orí nígbé bọ́ léyìn wọn wá o àwọn àti bá wọ́n ni a gbé kiri fún yìí ní ìfọ́ òṣù báyìí hundred thousand mi nìkan àwọn Ha ha lọ lọ lọ ha ha ha tó wá jẹ́ pé ha ha ha ha wá ha jáde wá ha náà ni ọlọ́pàá sí ha ha ya ha ha ha ha ha pé ha ha ha fún ha ha fún ha

àmì tí ó bá wá ti kíni àbí tí ó bá já wọlé lóòrù pẹ̀lú oore kí lè yóò já wọlé kó kalẹ̀ fún òsì tó gún bí lẹ́yìn ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní kí ni wọ́n ń pè ní àtọ́rí òun náà ni àdájìmú ni àwọn òun náà ni ìràwọ̀ iná tafsiru òun náà ni ìtí máa tàmálẹ̀ ìràwọ̀ ó jẹ́ pé a máa tàmálẹ̀ inú àwọn onítọ̀fẹ́rù bákan náà afáwà àtúndí alayhi rahmatullah àwọn sọ wípé yẹ́kù ṣayàtí ìdà òsìlà alayha wọ́n ní ìràwọ̀ yóò a máa jẹ́ a máa jó àwọn èṣù náà ẹ̀rí ìràwọ̀ yìí ọlọ́ọ̀bà àlejọ́lá a máa ti gíní a máa fi jó àwọ̀ èṣù nígbà tọ́lọ̀bà àlejọ́lá bá ráwọ̀ sí wọn ẹgbọ́lọ̀bà àlejọ́lá sọ́nù àyà mẹ́rin al-Qur'an ó ní wájà aláha rujuman fi ọlọ́ọ̀bà àlejọ́lá ní a ṣe ìràwọ̀ a ṣe ní rujuman fi shayatin

èyí ò ní ti rí àwọn kan tí wọ́n ní àwọn kan bí àwọn kan lẹ́mìí balẹ̀ pé wọ́n wọlé lára àwọn fáwọn náà ni àti wọlé àjọ àfún àti bí ẹ̀n balẹ̀ yóò wọlé àbà ìwọlé rẹ̀ ńgbà ó padà yá ìtìjú rẹ̀ ó padà tíráàfù mi ó yẹjú kò ládùúgbò rẹ̀ ẹgbọ́n tí gbogbo àyẹ̀dọ́ á máa sí àbá ìyá àti rẹ̀ bọ̀ tún ó padà tíráàfù mi ó lè lójú ọ̀sẹ̀ mélòó kàgbé kí kí kí tí ń wo ìta lẹ̀rẹ̀ gbogbo àwọn ìta báyìí àwọn àtàyàbí àwọn àdìjànú àwọn ọmọ ọmọ gọ́ọ̀ tí wọ́n máa lọ lè sọ fáwọn tó bá jẹ́ èèyàn wọn èyí tí jáwọn èèyàn àwọn tàyàbí àdúgbọ́jẹ́ èèyàn bú ìdáde mú èèyàn lọ́rẹ̀ àwọn tó bá ti sí àwòrẹ́ àwòṣẹ́ ìbá ọ̀lú àwọn ọ̀rẹ́ àyò rẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n kọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn tí wọ́n bá ti kọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn àwòrẹ́ àwòrẹ́ èsò òsì ní pàṣẹ nǹkan àbá burú èsò ní kọ̀ nǹkan fún ìyàbí dáadáa èsò ó máa kọ dáadáa fún yín èsò ó máa ṣe mìírí yá àmúrú bilfàṣáyí wọlmùnkàr èsò ó máa ṣe mìírí yóò máa páyín láti ogun tí ó dálẹ̀

wọ́n ní obìnrin ìsànjọ́ kan wọ́n lóbìnrin owó jẹ ó tó wá kó jẹ ìpọ̀ gan wọ́n ti wá ń wádìí rẹ̀ wò kéjì wà lọ́rùn ẹ̀ ó wá lọ́dí bá ẹgbẹ́ ọ̀dọ́rọ̀ àbáyì àbáyì ní a iye tó mú wá ní iye tí gbà wọ́n ní bàbá ìwá sọ fún pé tó bá padà bọ̀ wá lọ́la lọ múra ìmúra tó jẹ pé gbogbo èèyàn tí máa ń yọba ìwọ nìkan ni wọ́n máa wù kí múra ẹ̀yẹn kó máa ségíní kó máa gbogbo ojú máa ti ń yọba kó jẹ́ pé wọ́n ni wọ́n máa mú níwẹ̀lú mi jẹ́ ẹ̀mọ́ bí múra ìyàwó ẹni máa ń ṣe ìyàwó jẹ́ pé òun nìkan náà àwọn yóò ti dáadáa ìyàwó ni kọ́dà ẹlòmíì nítorí pé kọ́mà àdíjọ́ wọn àbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ àti wọn ni yóò ní àpọ́jẹ̀ wọn aṣọ yìí tí máa ń lò ní nítorí pé ẹnìkan alẹ́ káwọn ọmọ so múra káwọn èèyàn orí ọ nídi pé sápẹ́jọ́ ogun tó bá lè báyìí mọ̀ wọ́ ní pé à ah! wọ́n lára bí wá wá múra wá dé wá bá báyìí ẹgbẹ́ òdé ẹgbẹ́ àbáyìí wá mọ̀ pé á kọjú sóbìrì ó wá kọjú sóbìrì wọ́n lọ wá yọ ìborí tó fi ó kààbò lẹ́kọ́ọ̀sì ó kààbò láàrin ó sì sọ̀rọ̀ ìgbò oníhùn sí lápadà ó ní máa lọ káàrí wọn níbi ọmọ sẹ́kùnrin àwọn ilé ìrìnsìn àwọn yàtọ̀ sáwọn tí wọ́n ń dé orúnpa àyà ládùúgbò tí òjú ní ṣiṣẹ́ yóò jó gbogbo eré nínú ìgbé dédé ìfún ọká gbogbo ẹ̀ àdẹ́ẹ̀dọ̀ tí ó gbà yìí àmì nígbà tí ó bá ṣiṣẹ́ sáà ẹ̀rọ irú àwọn yìí ní ìsìn àwọn yẹn mọ́ bẹ́ẹ̀ nígbà ní rẹ̀ ládà nígbà bèbí pa ẹni àwọn nǹkan yẹn kò ní jẹ́ so irú àwọn yìí ní ti àwọn ní tí wọ́n burú kan àwọn tó jẹ́ bí ẹ̀lẹ́ ní wọ́n tán kan àwọn yẹn wọ́n ti ní direct contact náà ní bẹ́ẹ̀ bí ogun tí wọ́n a kan so àwọn báyìí náà wọ́n ti máa ń kódì àwọn orí wọn tí pé kìíní kan ló kù yọ àkùkù ní kọjú yóò ti wà lérí so ọmọ wà délé ní wọ́n àbá àkájì ilé àkájì àbá ìwà ni áàpì jẹ́ ilé jẹ́ ìdáwò so tó ẹgbẹ́ àbáhùn bẹ̀rí owó sọ fún pé àkìíní ìfún ìdí omi pé hùn àmọ́ kò dí má ó ti gbé lọ yóò wà débẹ̀ ó ara ogun kan ẹlòmí ilé ná 50,000 lórí nǹkan tí ó jò yóò kẹjọ dàmì lásán náà ó sùn 50,000 náà yóò ti tẹ́ yóò ti dá òwá yóò ti ga àwọn kìí ọmọ dáhùn wọn ò lè dáhùn ìwé rẹ̀ kùkà àbájẹ́kù sọ mọ́ yìí so irú àwọn nǹkan báyẹ̀ níbi àlìjànú náà ní bẹ́ẹ̀ ní gbogbo àwọn nǹkan táà ń sọ yìí àlìjànú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbáwọn àlìjànú kan bẹ́ẹ̀ tó yẹ pé ó dàbí olówó tó rówó láti ṣe kíni láti lọ lè sanwó wípé fẹ́ gba síbìlì bẹ́ẹ̀ tí ó mọ̀ tẹ̀lé ní kí sàgbé kọ́ńtáàtì

òun náà ló bá ló jẹ́ pé ẹ̀ nírí àwọn wa ni mọ̀ gbé wá nítorí àwọn kọ̀ndíṣàn tó lágbára ni wọ́n ní ẹlòmíì wá ní tó bá ti sàrà lásán tó bá fẹ́ kírun ẹ ọkà akọ́bọ̀ ní ìdí rẹ̀ báyìí ní ọkọ̀ ọkà zákàrí rẹ̀ ó sì máa kírun lọ tó náà sì máa ìgbénú àwọn àwọn akíbi lùdú nínú àwọn kọ̀ndíṣàn bá rà jẹ́ òun náà ní tọ́wọ́ bá kan kíni kọ́wọ́ kà zákàrí yẹn tó bá sì fẹ́ dáyẹ̀wò tó bá ṣe kíni tó bá ṣe jọ́

níbi ọdún tí wọ́n lò láyé ni níbi ìrìnà wọn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yàtọ̀ sí tiwa àlìjànú lágbà tọ́lọ̀ ọba àdéjọlá fún wọn àlìjànú lè ṣe gíní àlìjànú lè lọ tó ó lè lọ bí táwọn ó fi wákàtí mẹ́wàá ní kó sì dé láàrin jẹ́jú mẹ́ta

òun náà ní tani òun náà ní ẹ̀tọ́ bá rí sọ gbogbo ah, àà mo dalé lágbájá lónìí mo sọ ẹni báyìí nù lónìí mo sì yànú lónìí mo sọ ẹ̀nù lónìí irú àwọn yìí nìtẹ̀ sáà níwájú gíní oníwà pè sọ́dọ̀ oníwà súnmọ́ ah, bí àà ìta ara wọ̀wọ̀ mọ̀tẹ́ jẹ́ bíṣà táwọn tẹ̀ sáà nìyí ó ti áwà yìí ní tí ó yá àwọn kan mo fẹ́ o àwọn tí ó mọ̀ sọ pé ah, àà ọ̀rọ̀ mo ti dé ìdí sọ pé ìdí báyìí mo jẹ ìdí sọ fún mi pé aṣọ báyìí ló wọ̀ láti rí fóònù tí àwọn ṣe rí sí náà láti rí fóònù tí a ah, ah, bó ní àwọn mọ̀láìkì ìlà rẹ̀ yìí gíní rẹ̀ yìí ti tẹ́tán kó sí ìwọ́kàn bá gbọ́n bí tó wà ní gbé àbíkò tí ó kẹlẹ̀ máa lábájá ọmọ lábájá máa wọlẹ̀ yóò sì máa sọ tó jẹ kó lé ẹ̀yìn ọmọ wá wò pé ha ah, bàbá yìí mọ̀gbóná kọ̀rínù rẹ ẹni tí wọ́n fi tì ọ́ lálìjànú yìí ẹ́ òun náà ní tí ẹ̀ bàbá abú yìí náà ní tí ẹ̀ kọ̀rínù jẹ náà bẹ̀tọ́ náà tẹ́lú náà káàkiri àwọn kọ̀rínù yìí náà ni wọ́n máa ń sẹ́kiri àwọn náà ni wọ́n máa sọ ọ̀sán fúnra wọn kọ̀rínù tí ẹ tó ń tẹ̀lé ọ ni ó sọ fún ti eré ìgbé lágbájá ọmọ lágbájá ni yóò sì sọ fílẹ̀ ìwọ́n ma wá sọ pé áà ah, nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ amáǹkà gúrù so àlìjànú bí wọ́n ti ń ọpẹ́ẹ̀tì tí ẹ̀ bá ma tí ẹ̀ bá wọn bá jẹ̀ lórí ọpẹ́ẹ̀tì gbogbo àwọn kí ní ẹ̀ẹ́kà máa ni ìdọ̀tí wọ́n so àwọn àlìjànú tàwa ń sọ yìí wọ́n wà lọ sí sánmà láti lọ lè jí ọ̀rọ̀ pọ̀ níta àwọn àláìkà bá ń sọ

annabi musafi ìràwọ̀ yìí òun náà ní máa sékíní òun náà ní máa tàmálẹ̀ kò takura wọn tafsiru abdullahi bin abbas tó ní annabi musafi al-mubin àti tafsiru àwọn míì gẹ́gẹ́ bí àbáwà àsùdí gẹ́gẹ́ bí tafsiru ikrima táwọn sọ pé huwa mudhi'un wa muhriqun lishayatin lishayatin ìpè ìràwọ̀ tẹ́ rí wọn òbí ama ta gini ama ta male wa ta male wa muhrikun lishayati batana ninu dabira wali ma te ona ni pe ama ta gini ama jo awon shayati ama jo wannan ina inu te tolo ba ri do la fi ira wo ti fun wa ona na wa Allah ba li ko la inú alukur'an àwọn tẹ́tíra wọ́n máa ṣe iṣẹ́ mẹ́ta ni ọ̀kan nínú àwọn ìdáàtọ̀ yìí tọ́lọ̀ ọba àlejọ́lá sọ pé ya'naha rujuman lishayatin inú súra kan tó ti pẹ́lẹ́ yìí ọlọ́ọ̀bá àlejọ́lá ní wọ́lá pàtàkì zayyana as-samaa ad-dunya bimasabih ọlọ́ọ̀bá àlejọ́lá ní sámà ayé ẹ̀yìn tẹ́ ń àti ẹ̀kọ́ rédí ẹ̀ bí ma sọ bí pẹ̀lú àwọn gíní pẹ̀lú àwọn ìràwọ̀ àwọn ìràwọ̀ ní ti ti tàbáwò sánmà lálẹ́ àrígbogbo ní <clears throat> ṣe gíní yóò ti sàmọ́lẹ̀ lọ ọlọ́ọ̀bá àrígbọ́lá ló fi ṣe gíní òun ló fi ṣe sánmà ó fi ṣe lẹ́kọ̀ọ́ ó wá ní wọ́jà àdáhà rojú ma ní ṣàyàbí a tún wá sí àwọn ìgbàtà àmàbí <clears throat> ṣe gíní láàmàbí jùkù máwọn èṣù nígbà tí wọ́n bá fẹ́ lọ lè jí ọ̀rọ̀ lọ ní sámà bákan náà nínú suratul Nahl suratul Nahl àyà àti fi Ànábì sallallahu subhanahu wa ta'ala ó tún sọ iṣẹ́ míì fún wa inú àwọn tẹ́síra wọn wọ́n sí òun náà ti tẹ́lẹ̀ kẹta ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ní wà aláàmẹ́rin wà bí nájì ní hùmìyàn tẹ̀lú inú tá a máa fi ìràwọ̀ ṣe òun náà ní kí àpẹẹrẹ nínú àmọ́ bí sàpẹẹrẹ ní àmì ní wàbí nẹ́jìnì hùm yàtàdù ìràwọ̀ yìí náà àwọn èèyàn máa lò láti fi mọ̀nà àwọn tó bá mọ̀ nípa rẹ̀ ní jọjọ́ ń gbàtí wọ́n máa sẹ́rìn àjò àwọn kan nímọ̀ nípa ìràwọ̀ yìí tó jẹ́ pé ìtàwọ̀ máa rí pé wọ́n ti ṣe sáàkì ní kalẹ̀ fún wa pé ọ̀nà bí yóò ọ̀nà yọ́ ní o ọ̀nà Ìbàdàn ní o táwọn fi máa wá ọ̀nà àbí Google Maps àìsẹ̀kú ma gbé tọ̀ ẹyà máa lìdí wa lọ yọ ma sọ pé yàtílẹ̀ yàtíráì níjọ́ tí ò tí ó gba àwọn kọ́tà ń sọ yìí ìràwọ̀ yìí làwọn máa ń lò láti ṣe nílẹ̀ láti fi mànà wọ́n bá ti mọ̀ pé ìlú tá a lọ ẹ̀ ọ̀nà ìbúwọ̀ òun ló wà ẹ̀ wọ́n ti mọ bí wọ́n ti ń lo àwọn ìràwọ̀ yẹn láti mọ bí ṣe kí ni láti mọ bí ṣe ti ojú ọ̀nà ọlọ́run bá àlejò ní inú àwọn tẹ́ tí a máa fi ìràwọ̀ sínú ọlọ́run bá dìkẹ́lá wá ní in kullu nafsin lamma alayha hafiz ayé kullu nafsin ọlọ́run bá dìkẹ́lá ní gbogbo ẹ̀mí pátápátá tí mí lókè tí mí lọlẹ̀ lamma alayha hafiz ọlọ́run bá dìkẹ́lá ní olùṣọ́ ọlọ́run bá ní olùṣọ́ àbáwá ibn Kathir wọ́n ní ayékúlù náà aléhà min Allahi hafiz gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ló ní olùsọ́látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ọba àdíkẹ́ ọ̀lá yíyàn tí pé àrúsù ha min al-afad yóò máa sọ kó níbi kíni kó níbi àwọn aburú kó níbi tí ó máa sọ wa inú tó látò lè fi bọ́ ìdá àti tí kọjá tẹ́yìn ọlọ́ọ̀bá àlejọ́lá ní wà inna alaykum la hafizin ọlọ́ọ̀bá àlejọ́lá ní àwọn olùṣọ́ wọ́n tẹ́ gíní wọ́n bẹ pẹ̀lú yíò a ní àwọn olùṣọ́ tì yí tí wọ́n sọ yí àwọn olùṣọ́ tà ń sọ yí kiraman katibin àwọn alápàálẹ̀ èèyàn ni wọ́n wò wọ́n ẹ̀yẹ́ wọ́n yẹ́ sẹ́ni àwọn tí wọ́n máa kọ tẹ́tẹ̀ ya'lamuna ma taf'alun gbogbo tẹ́ bá tẹ wọ́n ti mà ní ọlọ́ọ̀bá ní gbọ́lábi tó wọlé ó fi mà wá èyí tẹ́ ṣe ní kọ́kọ́ àti tẹ́ ṣe gbagba a ti sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí eléyìí nígbà tá a sàlàyé nípa sóràtò lè tẹ́kọ́ ọlọ́ọ̀bá ní gbọ́lá a máa fi ìdí

kàfá bí nafsika al-yawma alayka hasiba ìwọ gán tó sì tó sì jù ara rẹ̀ wọ́n náà makakuléti rẹ̀ fún ara rẹ̀ wọ́n náà ti mọ́ bí tó ń lọ láìta wà bẹ̀ yìí ẹni bá sàbúrú ẹ̀yìn àbẹ́ tó bá ti fàyí pé á ah, tó lẹ́tọ̀ sí ni ẹlòmí orílẹ̀ dámára ẹ̀má yà àwọn ti wa àwọn olè kẹ́gùn sínú nǹkan báwọn òun náà ti ṣe kíni òun náà ti tìdájọ́ lórí ara rẹ̀ ni ẹ bá ti dáwò tán ẹ àwọn ẹlòmí ìjọba rí nígbà tó bá ti dáwò tán ẹ ti rójú ẹ ẹlòmí tó bá ti dáwò tán ẹ ti bójú rẹ̀ dérí ẹ ti ní pé ojú rẹ̀ gan júwe kíní kan fún wa pé ẹ̀kọ́ sójú mú fún ìwé lẹ́yìn oníṣẹ́ tó bá fẹ́ gba ìtìdánwò rẹ̀ náà yíò tó bá ti kọ̀tùkọ̀ náà ni ó lọ́la jàre ẹ̀ẹ́dí lọ wọ́n náà ní ìdẹ̀ padà ráyè ní ìbájí tó wá ti lọ́rẹ́ máa jẹ́ ìbápadà mọ́ owó papọ̀ nítorí pé òun náà ti gíní òun náà ti fura ilé mo ti yìí so láti àwọn láti sọ pé ń lò

ta ló fún wọn ní ìmọ́lẹ̀ tí wọ́n yọ yìí ta ló dá sámà ta ló gbé sámà sóbi ta ló sámà tó lágbára tó ló lágbára tó yìí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí pátápátá ọlọ́ọ̀bà àdìjọlá fi ń pàkíyèsí ara wa ni kíká ní orú nípa ọlọ́ọ̀bà àdìjọlá bọ́lọ̀bà àdìjọlá ti fi tó ó lágbára lórí gbogbo nǹkan táàbà wá rí rúrò lórí eléyìí àbí bàbá ti orú lórí ọlọ́ọ̀bá àlìjọlá ní kọmọ ènìyàn kọmọ na náà wòye mímọ̀ kúlù látara abúlá ti dá látara abúlá ti dá ọmọ wọ́n náà wòye sí inú súra mi ọlọ́ọ̀bá àlìjọlá ní min nutfatin khalaqahu faqaddarahu ọlọ́ọ̀bá ní látara gíní látara àtọ̀ òun náà láti dáa nígbàtà wá dá látara àtọ̀ ìta ẹ̀yìn àwọn àṣekẹ́ni apèwú ẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ tí ó máa gbé látìgbàtà àti dá àṣekẹ́ni ọlọ́ọ̀bà àti gbogbo ẹ̀ láti ẹ̀kẹ́ kalẹ̀ fún mọ̀sẹ̀bí ilẹ̀ ìsára yóò tún lẹ́kùn nípele kan nípele kan tó kù látọ̀ tó di bá tó dẹ̀jẹ̀ kíkí ó kù ọlọ́ọ̀bá àríkọlá ní lẹ́yìn ìgbà náà ó mọ̀ sẹ̀bí ìlà ìsára lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá àríkọlá wá sí ojú ọ̀nà tí ó bà jáde láti inú ìyá rẹ̀ ọlọ́ọ̀bá àríkọlá wá sí nírọ̀rùn ọlọ́ọ̀bá àríkọlá mú jáde nírọ̀rùn láti inú ìyá rẹ̀ ọmọ nìyẹn tí ó mọ̀ wára rẹ̀ tí ń ṣe táwọn ọba àríkẹ́ lájọ dáwọn níbi kankan ọmọ tí ó mọ̀ wára rẹ̀ ẹ̀ tó pa àti ọlọ́ọba àríkẹ́ láti tí wọ́n tẹ̀ láti ẹ̀dá mi ọmọ tí ó mọ̀ wára rẹ̀ ẹ̀ tí ó mú ọlọ́ọba àríkẹ́ kóhun owó yẹ mímọ̀ kún lè láti dá bụla dị ìrẹ ọmọ ènìyàn wọ́n náà wòye sí ọlọ́ọ̀bà àríkọlá ní kò ní mi má ń Ọla ọlọ́ọ̀bà ní adá ọmọ ènìyàn mi má ń látara omi kan omi tí mi má omi tó jẹ pé ìjáde omi yìí omi yóò jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáàbí omi yẹn kíra wọn ni nígbàtí jáde ọlọ́run bá àlejọ́lá ó ní látara omi yìí òun náà láti tẹ́ kíni òun náà láti dá ọmọ ènìyàn àbáwọn ibùn tẹ́fẹ́ wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ni yáà ní alìmọ̀lẹ́yìn ìtọ́nà ọba àlejò lágbà lérò pẹ̀lú mánùn dáàbé òun náà ni ààtọ̀ òun náà lààtọ̀ ya haruju dáfán nínú rọ́júlì wàlmára àtọ̀ náà sọ yìí àtọ̀ yá máa jáde tí ó máa jáde tí ó máa síra wọn jáde gọ́gọ́ nínú rọ́júlì wàlmára ìṣe máa jáde látara bọ́kùnrin ṣe ní tí ó jáde lára rẹ̀ ẹ̀ẹ́n òun náà lóbìnrin náà ní tí ó jáde lára rẹ̀ tí ó wà pàdé tí ó wà ṣe kíní tí ó wà dọ̀mọ̀ ọlọ́run bá dìkẹ́ láwá jú ewu wa ipé ìbolomi ní yàkàrújù min bayni sólùbí wà tààrọ̀ yìí ọlọ́run bá ní omi tàà yìí yàhàrújú mi bẹ́yìn sólùbí wàtàrà ìlú àwọn onímọ̀ nípa tafsir sólùbù ní tàà pè ní sólùbù òun náà ní kíni òun náà ní wé arábàdì ọlọ́ọ̀bá rí gẹ́lá ní a máa jáde látara àsólùbù àti àtàrà ìlú àrínú àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní àtàrà ìlú wọ́n ní òun náà ní asọ́tù òun náà ní gbáyà ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa tẹ̀sílù pọ̀ lórí ìtumọ̀ àtàrọ̀ yìí àmọ́ nípa asọ́lù gbogbo wọn náà ni wọ́n fẹ́nu kò rí pé omi ya máa jáde láti bo a máa jáde láti bí tálábàbí ọkùnrin àbáwá ìlú kẹbí wọ́n ní sólùbù rọ́jù wọ́n látara tálábàbí obìnrin ọkùnrin وترائب المرأة أكثر رقيق لا يكون الولد إلا منهما wọ́n ní ìtí máa ń jáde látara tàrá ìbò obìnrin òun náà ni omi kan tó jẹ́ pé akpar ó pán rẹ́súrẹ́sú ó bẹ̀rẹ̀ dàbí kọ́lọ̀ tàà tàà ní tàbátọ̀ akpar ní ìdí àmàtọ̀ bí pink wọ́n ní la yakunu alwaladu illa minhuma ọmọ ò lè ṣe gíní ọmọ ò lè wá àyàfi látara méjèèjì nínú ètò ọlọ́wọ̀n bá àlejò ọlá ní èyí wọn túnmà pọ́lọ́wọ̀n àlejò ọlọ́wọ̀n lè gíní kò lè dáàyàn látara látara nìkan ọlọ́ọ̀bá alẹ́gẹ́ láti jẹ́ kóyẹ wa ń gbòmí ìgbóhun lè dáyẹ̀ látara tààrọ ìbù nìkan ọlọ́ọ̀bá alẹ́gẹ́ láti jẹ́ kóyẹ wa kóhun lè dáyẹ̀ nìrẹ́dì súlìbín wà látara ìbù láì sí omi ọkùnrin láì sí omi obìnrin ọlọ́ọ̀bá alẹ́gẹ́ láti jẹ́ kóhun lè dáyẹ̀ ó dá nàbí adam bẹ́ẹ̀ látara ìpẹ́ ọlọ́ọ̀bá alẹ́gẹ́ láti ní ìdàmàtàlà

anabi adam àti àmì anabi isa alayhi salam sanabawo a rí pé àmì tó lágbára tó àmì anabi adam òun là kọ́kọ́ kò sí kò sí wẹ́ ọlọ́ọ̀bà alẹ́jọ́ ládàá kò sí mú jáde látara kankan ebó mú ànábì ìsá jáde látara ẹ̀yà kan nínú ẹ̀dá ó yẹ kí tábàtì àwọn akábáyé pàtì àwọn apẹ́ nìkan lọ́mọ ọlọ́run ẹ̀yìn tó bá ti wá ni ìbá ànábì adámọ̀ làbá máa rò sí àmọ́lá ọba àdìgbẹ́lá tí bóyá fún òbí máa wù làmúyẹ́lé wà làmúyẹ́lú dàní ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́run bí máa ẹnì kankan ò sí bí lámúyẹ́lì ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́run ma ọba

tí wọ́n sọ nípa àtàrọ ìlú ìtumọ̀ ìkàtà pè ní àtàrọ ìlú wọ́n gba ọ̀rọ̀ mi wá látọ̀dọ̀ àbá wa bíláì àbá wọ́n ní tàrí ìbátú ìmọ̀lá tàrí ìbátú ní òun jámù rẹ̀ tàrọ ìlú wọ́n ní òun náà ní tí a pè ní kíni òun náà ní tí a pè ní a pè ní tẹ̀ríba wọ́n ní àtibẹ̀ òun náà ní omi obìnrin àtìmájáde wọ́n ní abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n nígbà tí ó ka áyà yìí yàkàrújù min bayni sulbi wa tara'ib wọ́n ní wàwádọ̀ àyẹ́dàkú alàkọ́dì abdullahi bin abbas wọ́n wá jọ wọ́n rẹ̀ sí gbáyà rẹ̀ báyìí ebi bẹ́yìn sulbi wọ́tàrọ̀ yìí ike àdìbìtì à omi tí máa sikiri àdìbìtì máa jáde omi obìnrin ó láti fi máa wá nù bákan náà nínú ìwáyà mi látọ̀dà fún àwọn abdullahi ibn abbas wọ́n ní ìtumọ̀ àtàrọ̀ ìbú bẹ́yìnà sàdìyẹ́ ìhà wọ́n ní táà ń pè ní àtàrọ̀ ìbú òun náà ló wà láàrin ọ̀yà obìnrin méjèèjì òun náà ní àtàrọ̀ ìbú so abíbẹ̀ òun náà lọ́lọ́wọ́ bá àdìsọ́lá òun náà ti máa mú omi jáde so gẹ́gẹ́ náà ni a rí Mujahid alayhi rahmatullah àwọn ní nǹkan pè ní àtàrọ wọ́n ni máa bẹ́yìn àlìmọ̀ ìbẹ́ ìlú wọ́n àtàwọn míì kọ́dà aláwọn míì tí wọ́n sọ yí pé wọ́n ní arba'atu àdìlá nínú ìjáni lè azbali wọ́n ní ìta ń pè ní àtàrọ ìlú wọ́n ní òun náà ní àwọn mẹ́rin nínú àwọn egun ha mẹ́rin nínú àwọn egun ẹ̀fọ́ta àhà lọ́wọ́ ó ń náà yẹ̀ lẹ́yìn náà híyà àti tó jẹ́ kíni tó jẹ́ agbègbè igbá àyà obìnrin tòótọ́ ń túmọ̀ fún wa pé àṣẹ omi tí máa di ọmọ tó jẹ́ pé ìtó gbajúmọ̀ lọ́dọ̀ wa òun náà ni wípé ọkùnrin lómi máa jáde lára rẹ̀ nígbà tí ìtàn àwọn ìyàwó àtẹ́bí lè bèèrè láàrín sallallahu alaihi wasallam ipe tómi nínú bá lálàá ipe òun lájọ sí pọ̀ ọkùnrin àwọn bí àtẹ́bí pé tómi nínú owó إذا هي رأت الماء أو كما قال أو إن هي رأت الماء أنا بنت بس سواكونا باروبي ọwọ́ aka ọwọ́ ome ọmọ sálámà ló wípé à omi bó sómi náà tó máa lómi ní máa jáde ní àdábi ní tí ò bá wá lómi kí wá ní máa dìtà mi ànábì ní jíjọ yóò sì gíní yóò obìnrin lọ́mọwó jọ tó wáyé pé ọkùnrin ló sáwájú jáde ànábì ní ọkùnrin ní òjò jíjọ tó ànábì sọ̀láwà lè ọ̀sálàmù àtọ̀ yìí àwọn onímọ̀ ní ti náà ló wà ó gbà mú òun náà ní pé jíjọ tí ó jọ lójú

ó lè jọ ẹnìkan nínú fámìlì ya rẹ̀ ó lè jọ ya rẹ̀ ẹ́ ó lè wá lóbìnrin gbogbo àwọn jíjọ iná ló dé gíní gbogbo ẹ̀ ló wọnú ẹ̀ anábì sọ fún ìyá wa pé tóbìnrin ò lómi ní máa wá báwo ni jíjọ ẹ̀ kí wá ní máa dìtà mi jíjọ so àyà yìí náà tó wá ń dé gíní àyà yìí wá ń bírin omi tá à ń sọ fún yìí omi tọ́lọ̀ ọba àdìgbọ́lá tó dá ọ látara rẹ̀ yìí omi tó jẹ́ pé yàtàrójú mi bẹ́yìn ní sólùbí wà tààrà yìí a máa jáde láti kárabàdì ọkùnrin àti láti gbáyà obìnrin tó bá wá jáde wọ́n wà jọ lè tíkíní wọ́n wà lọ lè pàdé nínú arwáhì wọ́n lọ lè pàdé nílé ọmọ tọ́mọ́tí wá pàdé bí ibẹ̀ náà ni prọ́sẹ́sì ìjẹ́dà òjò abẹ́rẹ̀ ọwọ́n ìpé tọ́kùnrin àdúgbò ní bá láyọ̀ tó bọ̀tá àmàláìkọ̀ máa bèèrè ọmọ àmàláìkà tọ́lọ̀ọba àlejọ́lá fi tílé ọmọ wọ́n wá bí àmì Allah subhanahu wa ta'ala pé màkàló àwọ̀dẹ́ ìlú màkàló tẹ́lẹ̀ ìṣe tó fẹ́ dá ní àbí ìṣò ní dá ẹ̀ tó bá sọ pé gẹ́rù màkàló kàlá yóò ṣe kíni yóò bá tó lọ àwọn fẹ́ dáa ní lẹ́ẹ̀bà rí pé kíni lẹ́ẹ̀bà rí pé bá ti ti bẹ̀rẹ̀ obìnrin yóò bá rí pé òun yóò má yóò bá rí pé yóò bá rí pé gbogbo àwọn wọ̀nyí ọba àdékẹ́ ló bá já ó ti wà nù àkọọ́lẹ̀ ààlẹ́ ọba ti kọ́ àkọọ́lẹ̀ ààlẹ́ èyí tí ó

ìwọ tó ní ara ọ̀yọ̀ kan iná tó ìjí mama ó lè kọjá àkọ́lẹ̀ ọlọ́wọ̀ bàlẹ̀ jọlá ẹyọ̀ kan tọ́lọ́wọ̀ bàlẹ̀ jọlá ló jùun àmọ́ ó tẹ́gíní ó lẹ́sẹ̀ látara pé gíní látara pé ó àtẹ́sì láti gíní láti já tọ́nà bàlẹ̀ jọlá fẹ́ dájú bẹ́ẹ̀ náà láàmà ara wọn ẹlòmíì wọ́n ní by mistake láàmì bímọ ẹwọ̀rọ̀kọ́rọ̀ ọlọ́wọ̀ bàlẹ̀ jọlá mọ́ àti láàrin bímọ máa yóò wá ní ilé yìí kàn wá báyìí by mistake ibi tí wọn náà ti mọ̀ kó o lágbára nǹkan èdè tó wá by mistake tó wá mọ̀ kó o lágbára àmì ẹlòmíì tí ó lòun ṣe family planning àwọn ti wá ṣe family planning o àwọn dókítà yóò tó wá máa rẹ̀ máa analyze wọn bẹ́ẹ̀ wọ́n máa ń fẹ́ nígbà míì nígbà tí ọlọ́ọ̀bá nìkan rẹ̀ sí kíni tó wá fẹ́ lẹ́dà tó wá fẹ́ dá ìtọ́lọ̀ ọba àlejọ́lá ọba sí yóò sí àwọn ní ká sọ́ra wa káta máa ń fi àjẹ́ra wa lé yásán yóò sí ìwọ tí ó bá fún owó yóò mọ̀ lówó àwọn mọ́fí àjẹ́ aládàá kó wà lọ́lẹ́ bá ìjànà ibẹ̀ lójú alọ́lẹ́ lówó tó bá dé sùúrù yìí ẹ̀yìn àwọn onímọ̀ wọ́n máa ń máa sọ pé ìdàwọ̀ sọ́bàrà lọ́pàá

kò sínú tọ́lọ̀ ọba àdékọ́ láti kọ́ ní 50,000 years síwájú kó tó dágbùn àti ilẹ̀ ìwọ́tọ́ wá já ẹjọ́ kìí jò síjò ìwọ́lọ́wá sọ́ọ̀tì ẹ̀sínú rẹ̀ àwọn èèyàn rò pé báwọn tí wọ́n ń dáàbò sí láyé báwọn tí wọ́n ń ṣe eh, corruption corruption ayé bí a ń kọ́ sí ìkan wọlé bí a ń gbé ìkan gbẹ̀bú wọ́n rò pé wọ́n rò pé tó ti wájú ọlọ́wọ́ bá lẹ́sọ̀ láti ẹ̀yìn kò tó pa lágbájá ń bẹ́ àmẹ́mẹ́ lágbájá mú wábi sí ah, ọ̀rọ̀ burúkú ni ò tọ́lọ̀ bá lẹ́sọ̀ lábá ti kọ́dà ipe nǹkan yóò bẹ̀rẹ̀ kò sí ẹni tó ní agbára kò sí ẹni tó ní agbára láti lé kí nǹkan àwọn máa tẹ̀lẹ̀ ẹ̀ ìtọ́lọ̀ ọba àti ìjọba láti ní kò ní tẹ̀lẹ̀ kò sí ẹni tó lágbára láti lé kí nǹkan yóò tẹ̀lẹ̀ ọlọ́ọ̀ba àti ìjọba ní yàtọ̀ mi bẹ́ẹ̀ ní wọ́n sọ̀rọ̀ yìí omi yìí a máa jáde láti bo láti sóòlì láti kálábàdì àti láti bí àtàrọ̀ yìí kọ́dá nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí àwọn mí sọ pé omi yìí àtàrọ̀ yìí wọ́n ní wá ọ̀sọ́ra tùlùkọlù wọ́n ní ọ̀sọ́ra tùlùkọlù yà nígbà tí ẹ bá fún omi tẹ́ fún ọkà ẹ̀yìn omi náà fún nínú ọkà yẹn wọ́n ní tó irú àwọn yìí náà àwọn ọmọ náà ló bá tó jẹ́ pé bẹ́ẹ̀ ti ọmọ a máa dàbí ya yá rẹ̀ ni ọmọ a máa wà lórí ẹ̀mí ìyá rẹ̀ ni ṣe pé lónìí tàbá rí ọmọ tí wọ́n ní ikú tí ó bá kọmọ yìí ìyá tí ó jò pé ikú tí ó bá ní ọmọ ọ bá lọ sí bí a máa lọ so wọn yóò bá rí kẹrẹ wá ní innahu ala raj'ihi laqadir ọlọ́wọ́n bá rí kẹrẹ ní dájájú ọlọ́wọ́n bá rí kẹrẹ ala raj'ihi láti dá padà dọ̀míru yìí bó ní lọ ìbò ní lọ ẹ̀ àwọn mí sọ pé afáwà inú kẹfẹ́ àrí rahmatullah wọ́n ní kọ̀wùlá wọn lọ́rọ̀ méjì

so a jẹ́ pé tọ́lọ̀ọ̀bà àríkọlá àwọn tí wọ́n sọ fún anú àwọn olùmọ́sọ̀fíù tí ọlọ́ọ̀bà àríkọlá lágbára láti dá omi yìí omi tó jáde yìí àtọ̀ yìí ọlọ́ọ̀bà àríkọlá lágbára láti dá padà sí lójú wá tọ́lọ̀ọ̀bà àríkọlá wá mẹ́sẹ̀ kí ni ó ṣe kí ni ó ṣe yóò kàn sọ pé kún fàyẹ̀kù padà síbẹ̀ lọ́jọ́ tí ma padà síbẹ̀ lójú tí wá bí gbàtẹ́ bá tẹ̀wá pẹ́ láti wá rọ omi padà ọ̀nà tọ́lọ́wọ́ bá nígbẹ̀lá kọ́ lélẹ́ fún bá yẹkún tọ́lọ́wọ́ bá nígbẹ̀lá sọ gbogbo ma jẹ́ bẹ́ẹ̀ nǹkan yóò jẹ́ ní nǹkan yóò ti jẹ́ bẹ́ẹ̀ so irú ọ̀rọ̀ yìí sì wọ́n gbẹ̀ bá wà látọ̀lọ ọjà yìí àti ẹ̀kẹ́rìmá radiyallahu anhuma wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé innahu ala raj'i hadha al-insan al-makhluq mimman wọ́n ní ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá ìtumọ̀ innahu ala raj'i làkọ́ọ̀dún ó lágbára láti dá padà yàní ọlọ́ọ̀bá àríkọ́ lágbára láti dá ọmọnìyàn padà ọmọnìyàn omi lọ́gbọ́lọ́gbọ́ omi tí kíra wọn bọ̀ọ̀bọ̀ jáde ayé àdẹ́kùnrú wà ẹ̀yìn wọ́n ní lè annama ń kọ́dára alàlùdáà àwọn lè annama ń kọ́dára alàlùdáà kọ́dára alàlùdáà wọ́n ní nítorí pé ẹni tó bá lágbára lórí ìbẹ̀rẹ̀ nǹkan ẹni tó lágbára láti bẹ̀rẹ̀ nǹkan láti jẹ́ ìdàgbà tó fi sí ajẹ́pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kọ́dùrọ̀ alàlùdáà ó lágbára láti wàlìláyé mọ́tàlì àhàlà ẹ wò ní tíra ta lọ́wọ́ yìí nígbà tí ẹ bá tẹ̀lé ẹ tíra yìí ẹ wà láti yìí nígbà tí a bá gbé fún ọ pé máa táìpẹ̀ ó wà máa táìpẹ̀ ó máa táìpẹ̀ ó máa táìpẹ̀ èèyàn lè lọ tẹ̀ èèyàn lè lo oṣù èèyàn lè lo àìmọ̀ iye ọjọ́ lórí pé ẹ̀ tẹ̀ nígbà tó bá ti wá tẹ̀ sáà tó ti wà nínú kọ̀ǹpútà tẹ́yà tó bá jí ọkọ́ pẹ́ lónìí nítorí àmú ní ìdíkìní láàrin ìgbẹ́jú pẹ̀lú lóṣe ó ti tẹ̀ pín lórí jáde tó bá fẹ́ produce irú ẹgbẹ̀rún wẹ́ tẹ́ irú wàhálà tó tẹ̀tẹ̀ tẹ́ ẹ́ tẹ́ irú wàhálà tó tẹ̀tẹ̀ tẹ́ lórí alákọ̀ọ́kọ́ yẹn ó náà ló ti rí yóò eléyìn lọ́dọ̀ àwọn ọmọ nìyàn nípa tó ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹ̀ka tó wá sọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ọba tó lágbára lórí gbogbo ọlọ́wọ́ bá níjọ lárú ní ara rẹ̀ oníwàhúwà lẹ́bí yọ́bdá olùkálùkọ́ fún mọ̀ yóò èlò ọlọ́wọ́ bá níjọ lá ní òun náà lọ́ba tó bẹ̀rẹ̀ ẹ̀dá òun náà lọ́ba tó dẹ̀ ẹ̀dá alákọ̀ọ́kọ́ fún mọ̀ yóò èlò òun náà sì ni ọba tí ó padà tó bẹ̀rẹ̀ láti dé padà tẹ́gbàtẹ́dẹ̀ ò bá sí má ọlọ́wọ́ bá níjọ èyí wọn ló wá rọrùn ọlọ́wọ́ bá níjọ lá jù wàhúwà ahọ́wà nù àlẹ́ yìí ó kàmílọ̀ láti gbé ìrìn àwọn tí wọ́n ṣe nǹkan láwọn òyìnbó tí wọ́n ṣe gbogbo orísìírísìí àwọn ọ̀gá dáa lóyìn ẹyí ìsàmúlé fún wa pẹ̀lú àwọn fóònù dáa lóyìn ẹwọ ọdún tí òyìnbó fi lo fóònù oní ago fóònù oní garagara ẹwọ ọdún táwọn èèyàn fi lo ẹwọ àìmọye ìgbà tàbí ṣe wàhálà tàbí wá kò ìgbà tí ó kọ́ kúrú di ánsẹ̀tì tí wọ́n kò rí di ánsẹ̀tì ẹyọ kan ló jẹ́ pé kò dàbí àwọn tá ló dáńtẹ̀ táàbọ̀wọ́ tẹ̀rí ẹ̀dá àwọn ogun ayé lórí ẹ̀yìn nígbà tó ìbò fi ti ẹ tọ́bi ti àwọn eléyìí jáde ẹwà láti fi lórí ẹ̀ káwọn á ní kó ìbò tún ṣe kí ni kó tún kò ní ìlú ẹ̀ tí yóò tún ṣe wàhálà alákọ̀ọ́kọ́ mọ́ ẹwà àwọn fóònù android nígbà tó bá fi android alákọ̀ọ́kọ́ jáde ẹ a rí pé nígbà tí wàá tó bá tó ń gbé lóka òyìnbó bá tó sọ pé òun ti gbé ilé kan plot jáde tí wọ́n mọ̀ fún nọ́mbà ẹjẹ́ káwọn náà tó ìṣòro lákàyàrá wa ṣéru wàhálà tó ìbò ìbò lásán láti èèyàn bí jíwá wàhálà tó ṣe ń bí alákọ̀ọ́kọ́ nígbà tí ò ti dúró ẹ̀kú ṣéru wàhálà náà ló ṣe nígbà tó wá fẹ́ mọ́ àpò ìjà ní púpọ̀ wọn nítorí pé ni ó ti mọ gbogbo àwọn ọ̀nà tí ó gbà láti ṣe ọlọ́run bá rí ìjọba tó wá dá wa tó lágbára lórí gbogbo kan tó kí ọlọ́ọ̀bá àdìsọ́lá ni wà ní lágbára láti gbé ìyàtí owó náà lọ́wọ́ ara rẹ̀ dá ọlọ́ọ̀bá àdìsọ́lá náà ló pa wọn òun náà ni wà ní lágbára láti gbé wọn dìde nígbà tó bá ti sára gbé wọn dìde orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí máa délé ní àwọn ọ̀rọ̀ tí máa pè láákàyè àwọn ọ̀rọ̀ tí ó pè láákàyè wà jáde ìgbé àwọn ẹ̀ká gbàgbé ọlọ́ọ̀bá àdìsọ́lá ó lágbára lórí gbogbo nǹkan

àìsàn òtábàrú àsàrà ìlú gbogbo àwọn kẹta àfipamá nínú ọkàn wa àsàrà ìlú àwọn onímọ̀ nípa tẹ̀sí àwọn mí ní alukulu àwọn ọkàn wa bóde wa gbogbo àwọn kẹta àkópamọ́ sínú ọkàn àwọn kẹta àfipamọ́ sínú ọkàn tẹ́lì kẹfún orí bàtà àbíwà láyé ẹlùmí tó fi jáde láyé bákàlà àwọn èèyàn máa pè àmọ́ bá mi lọ́dọ̀ náà bà nìjọ́lá ẹlùmí tó fi jáde láyé

tọ́lọ̀ bá dìkẹ́ lábá tún gbogbo ẹ̀ká tó bá gbọ́n yẹbẹyẹbẹ so látara di eléyìí òun náà ló fìwà tó jẹ́ pé tí tó yẹ ká mójú tó dáadáa òun náà lọ́kàn wa ó yẹ ká mójú tó ọ̀kan wa àmàta mójú tó jù òun náà ní kíni òun náà ní physical appearance wa òun náà lára àmà fún ara ló jẹ àmà fún ara ló mi bára bẹ́ẹ̀ sáré á ti lògùn baraba bẹ́ kọjá ní agbèrò síjú a mọ̀ tọ́jú ara yìí ara tó já tó jẹ́ pé ó dà gẹ́gẹ́ bí kéèsì lásán ni kéèsì tàbí tàbí tàbí ìta wá ti sínú ẹ̀ tó jẹ́ pé òun náà ló ti pàtàkì yìí àwa tọ́jú ẹ̀ tọ́lọ̀ ọba àlejò alábá máa ń fi ọkàn wá àwa rí a ọmọ ẹlòmí ti lókùn ọmọ yìí náà ló yẹ nítorí pé ọmọ yìí òun náà ni àkórí gbogbo nǹkan tàà láyé ẹni tí ń sàbúrú ọmọ yìí náà ní bí pẹ̀lú ẹ̀ ẹni tí ń ṣe dáadáa ọmọ yìí náà ní máa bí tẹ́gírí òun náà ní máa bí pẹ̀lú ẹ̀ gbogbo tẹ́wa inú ọkàn yìí náà ní máa rọ̀ ọkàn yìí náà lọ́wọ́ ọba àríkọlá òun náà ni ó gbé dájọ́ ara lé lórí gbogbo tá a bá ń ṣe kíni gbogbo tá a bá fi ara wá ṣe ọkàn yìí náà lọ́wọ́ ọba àríkọlá lórí ìdájọ́ ẹ̀ nígbà tá anábì sallallahu alaihi wasallam tá anábì ń ròyìn àwọn kàwáàrí jù àwọn tá anábì ní wọ́n padà jáde nígbẹ̀yà ayé anábì ní wọ́n tẹ́ ẹgbà tó ń bá lọ tán inú tánà bí sallallahu alaihi wasallam fi ròyìn rẹ̀ báwọn tàbí anábì ní yá alábìdí ẹ̀yìn lábẹ́bí ẹ máa fojú yẹpẹrẹ ìwọ̀n ara yín ẹ máa fojú kéré ìwọ̀n ara yín níbi ìwọ̀n àwọn tàǹsọ̀ yìí àwọn àwájú tàǹsọ̀ yìí nígbà bá dé alábì ní sábà ń kírun ẹ̀yìn lábẹ́ ẹ̀sùn òwúgbẹ́ mọ̀rún kí ẹ ma fojú kéré àwẹ̀ ní lẹ́bí àwẹ̀ wọn ìdára ní sọ̀lá wàlẹ́ òsàlá ń gbàlérò náà ni pé yàjìdàjìdú na bèèrè ìbára fil a'mal az-zahira wọ́n ma ju yẹ̀dú kan bí àwọn tẹ́ta àwọn gbogbo rí àwọn aláàbí ní mọ́sálásí àwọn náà ni àwẹ̀ àwọn náà ni gbogbo ẹ̀ wọ́n ma múra ní gbogbo àwọn kẹta sọ yìí ànábì ní ó jẹ́ kó yé wa pé ọkàn wọn tẹ́ rí wọn ọkàn wọn pàtókò kò sí ìkankan ọkàn wọn ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹ̀yìn gbogbo ìjọ tí wọ́n ń tèyí la yatajawazu ìsìláàmù ànàjọ́ ànábì tó yé wa ní hadith rẹ̀ pé ìsìláàmù tẹ́rí ní wọ́n tẹ́ ẹ̀sìn tẹ́rí ní wọ́n kó ìjọ tẹ́rí ní wọ́n tì wọ́n ti múra tóhun ànábì tó kó yé wa pé kò arábìsọ̀rọ̀ wà lọ sábà sọ pé yẹ kó kún nàmínà sí i àwọn tá a sọ yìí wọ́n yọ jáde kó nú ẹ̀sìn kàmá yẹ kó kó sáà mú nínú ẹ̀kọ́ mi yà arábìsí gẹ́gẹ́ bí ọmọ pàṣẹ máa jáde kó lọ́dọ̀ ẹ̀sìn bàtà tá a bá ta ọkọ̀ báyìí ẹ̀ àbí gẹ́gẹ́ bí ọkọ̀ pàṣẹ máa jáde lára tá àwọn

so irú àwọn báwọn ní sìn àwọn kàwárí ìjà níbi ìròyìn wọn àkọ́ìbọ́dì bá èjì ni wọ́n já àtàwúsá wọ́n kà sí kíni wọ́n kà láwọn tẹ́ ìtàrí àbáwa alhassan albakari iná rọ wọn wọ́n ní wàlláhì máa sàbákọ̀ fún abubakar sọ́lá ti kọ́lá sọ́wọ́ wọ́n láwọn búra pẹ̀lú ọlọ́wọ́ bá wọ́n ní àwúbákiri tó jẹ́ wòlí àkọ́kọ́ lẹ́yà ẹbí ọlẹ́yà sallallahu alaihi wasallam ẹni tó tún sánú àwọn wòlí ọlọ́run lẹ́yà àwọn ẹbí ẹ̀hún náà làbúbákiri ọ wá ní òwúra pẹ̀lú ọlọ́run ọba àlìkọ́lá àwúbákiri òfin kankan gbáwájú obìnrin gbáwájú yóò tó bá ṣe pé òun ni kèé tí ìhun làwúbákiri ti gbáwájú yóò wàdà sọ́ọ̀ kọ́dà kèé sáwẹ̀ làwúbákiri ti gbáwájú yìí وإنما سبقهم بما وقر في قلبه من الإيمان ìdá òbákàrí ìgbàwájú gbogbo wọn pátápátá òun náà ni tó rìn lẹ̀ sínú ọkàn rẹ̀ in tó rí ní jòkó nínú ọkàn àbúbákàrí ní ìmá òun náà làbúbákàrí gbẹ̀rẹ̀ òun náà ló fi gbàwájú gbogbo àwọn tó kùnà àmàbí inú àwọn tó síwájú ẹ̀ nígbà táwọn ẹni ṣe ìṣọ́ wọ ní ìrọ́j táwọn kan dé bí wọ́n takò lónìí nígbà tí Abubakar òsìlú ó wá dé àwọn ẹni tí wọ́n lè pàdé rẹ̀ àwọn mọ̀nàbìkì ọgbọ́n tára lè rẹ̀ tó sọ ó mọ̀ ní òun tó lọ sí bẹ́ẹ̀dùn mọ́tí tó jí kó so níbi àwúgbàtàrí ti gbáwájú òun náà ní kíni òun náà ní nǹkan tó nílẹ̀ lọ́ọ̀kan rẹ̀ nínú ìgbàgbọ́ so à ilé yóò túnmà pé iṣẹ́ owó burú káwà lọ́kàdá ẹ̀yìn méjì sílẹ̀ láti kíni òun náà láti gbìyànjú lé lórí ni wá ń gbéṣẹ́ dáadáa jáde kó mọ̀ sí pé ọkàn ò dáa àákan wá ń jẹ́ káwọn yóò rí mìíràn so irú eléyìí tó bá díjọ́ pé dàbí kìí àmà ọlọ́wọ́ bá rí jẹ́ láti kó

agbára pé èmi mo jẹ́ báyìí nígbà tí mo wà láyé èmi mo nípò báyìí èmi mo tó báyìí tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè yá mà ẹ̀yìn tọ́lọ̀ ọba àdìjọ́ lábá ti bẹ̀rẹ̀ sí tú gbogbo orú àwọn ìgbà tí ń jẹ lọ́sàn oníkálùkù tọ́lọ̀ ọba àdìjọ́ lábá ti jáde kò sí agbára kọ́kọ́ mọ̀ nìyẹn máa kò sí kó wá tó láti yá kò sí agbára fún tóun gẹ́gẹ́ lè fún rẹ̀ bọ́lọ́ta ń sọ yìí wà láàánáà sí kò sẹ́ni tí wọ́n rà lọ́wọ́ àbáwá ibùdó ìrọ̀sẹ̀ ní àríyàn rahmatullah wọ́n ní alquwwatul kharijiyya agbára méjèèjì tí a máa lónù nígbàtà bí wà láyé a máa lo alùkúwàtò zàríyà ẹni tó lágbára láti dìbẹ́jà rẹ̀ pé ẹni tó bá tóbẹ̀ kó wá pàdé mi alùkúwàtò zàríyà kó lágbára bẹ́ẹ̀ náà ni a máa lo alùkúwàtò alùkàríyà a ní external power ṣe pé tẹ́nìkan bá lọ́wọ́ àtàkì ẹni ti báyìí ọkà ìyá lè wọ́n ká gbẹ̀gbẹ̀ ni wọ́n ká jókà irú ẹni irú agbára wọn nìsín alùkúwàlú alhàríyà tó ẹgbẹ́ ká fi dájú ẹni ká ní alùbámi ní àmọ́ o ní àwọn agbára tó jẹ́ pé àwọn extra body tó lè ṣe kíni tó lè dáàbòbò tó lè protection ọlọ́run bá dìjọlá wá ní tó bá dìjọ òbí jàdìjì á máa táàmù sọ yìí ọlọ́run bá ó lè nìkan jà lọ́jọ́ tàbí wàlà ahadun yẹ̀sẹ̀bí ayùdábí àmì kò sí ẹni kankan tó sì lágbára láti ṣekínni láti ìfẹ́ nìyàn tó bá díjọ́ òkúta sí àmà so látara di eléyìí òun náà ló pà tó jẹ́ pé láti ṣekínni ọ̀yẹ ká múra nígbà tí àti lè dìfẹ́ di ara wa tí ó sí nǹkan tó lè dìfẹ́ di wa káwá múra sí nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé òun náà ló pà wá látara díjọ́ òkúta sí àmà òun náà ní ká múra sí ṣe dáadáa láìdá wà bí ẹ àmà sí rí rí ọba jọ lómi sáré ní òun náà pa ara àdúgbò rẹ̀ lọ́gbọ́ ya ẹwà bí yàmí ẹ ọba bẹ fi ṣe kíníkan ní yóò pẹ́ nìkan pé ẹwà gbà mí lẹ̀ tó bá jọ gbọdọ̀ sí àmà sẹ́ni tó bá yẹ lẹ̀ wò àfi sí ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tí yẹn bá ṣe ẹ̀nì káyìlá ọmọ káyìlá tó bá ṣe pẹ́ṣẹ́ dáadáa ló nígbà tó wà láyé dáadáa náà ló bá pàdé bá jọ gbọdọ̀ sí àmà wà ìṣàrọ̀ wà ṣàrọ̀ tó bá ti bá burú náà ló ti gbà tó wà láyé ni ní tó bá pàdé náà àlìjàzáù fi jí sí àmàlì ẹ̀sán tí yóò bá gbà tó bá jọ òfin àlìkì àmà irú náà tẹ́tí ẹ̀bá ti láyé náà ni báyìí pé tẹ́ fún ní ẹ̀sán fún náà ló gbà wáyé pé tẹ́ dáadáa náà ló nígbà tó wà láyé ẹ̀sán dáadáa náà ló gbà abẹ́lá ọba àlìkọ́lá kọmọ́sà fún wa ní tẹ́ dáadáa sí o abẹ́lá ọba àlìkọ́lá kọmọ́sà bá wa tún ọkàn wa sí ẹ̀yìn kọ́lá ọba àlìkọ́lá kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nàbí sallallahu alaihi wa alihi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alaihi wa sallallahu ala nabiyyina muhammad وعلى آله وأصحابه وسلم نعم وعليكم السلام ورحمة نعم نعم نعم نعم ìbéèrè náà bẹ̀rẹ̀ pé àwọn tí máa dáwó fún alájọ

ó di é tí ìkàtọ́ wá pé tówó ìtówó yóò bá wá pé ó ti di gbèsè lọ́rùn yóò tàn nítorí pé iṣẹ́ tó gbà ní pé láti kíni láti sọ owó yìí kí ìkàtà so irú eléyìn àkò sí ìkàtà tó burú bẹ́ẹ̀ láti pé iṣẹ́ tí ń ṣe òun náà pé yóò bá wọn ṣe kíni yóò bá wọn kí owó yóò ti ṣe kíni yóò ti kó fún pàtàkì má fẹ́ gbà iṣẹ́ náà ló sí ó ti jẹ́ gbèsè tó gbèsè láàgbé fún un bèèrè láàbù ẹ̀ta bá gbé àmánà sí lọ́dọ̀ tí àtàkù bá ń gbé nǹkan bá ìpamá ẹ̀yìn ó sì láàmánà ó sì sọ nǹkan yẹn ó wá sọ nǹkan yẹn débi pé pé àwọn la irú eléyìí ní sí àní mú ní àní jẹ́ nípa bí ọgbọ̀dọ̀ ah, bá ń sí kíní ọgbọ̀dọ̀ bá ń wá nǹkan mi lókùn ìgbà tó bá jẹ́ bí a bá so ìyàtọ̀ wà láàrin méjèèjì náà nìyẹn والله تعالى أعلم قال نعم نعم نعم نعم نعم Thank you. Naam, alhamdulillah. Bílẹ̀ alákọ̀ọ́kọ́, wọ́n lẹ́yìn tí ń fọ́ lọ́yìn lọ́wọ́, àbí tó ń wà ní ẹ̀ tí pé àtọ́fẹ́ ti pẹ̀lú àwẹ̀. So, ìgbà tó ṣe pẹ̀lú àwẹ̀, òun náà ni pé inú kó jẹ́ pé ẹni fọ́ lọ́yìn lọ́wọ́ yìí,

so wọ́n ní irú eléyìí ní ìdájọ́ rẹ̀ a ṣe ìdájọ́ ẹ̀ lọ síbi ìdájọ́ arìnrìnàjò ni fún ẹ tó jẹ́ pé kò lágbára fúngbà kan ni àbí aláàárẹ̀ so a ní pé ìdájọ́ ẹ̀ lọ síbi ìdájọ́ arúgbó tó jẹ́ pé àbí ẹni tó ní àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tí ò lè segin ni àárẹ̀ tí kò sábà gbọ́n mọ́ ni nítorí pé nǹkan tí ń tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ yìí báyìí ẹ̀ temporary condition ni ọmọ tí sọ́nìtì yìí fúngbà díẹ̀ ni òní máa tọ́ láíláí tó fi dú

nínú òfin ṣẹ̀ríà Islam òun náà ni pé àwọn tí ó jogún ẹni yẹn àwọn tó jogún dúkìá rẹ̀ àwọn náà ni ó jogún gbèsè àwẹ̀ rẹ̀ so àwọn náà ni ó tẹ́lẹ̀ ní àwọn náà ni ó ha àwẹ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ tí ó gbà gbà nítorí kó ti jẹ gbèsè rẹ̀ kalẹ̀ so eléyìí ó jẹ́ eré alákọ̀ọ́kọ́ bí ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n sọ̀rọ̀ nípa kọ́sùrù ẹni tó rìnrìn àjò tí ó àwọn fídíò kù wọ́n ní ìjọ mélòó so eléyìí masala kan ní tó yẹ pé masala ìlàbíyà yìí ìyapa ẹnu wà lórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ so nínú àwọn ìyapa ẹnu nínú àwọn nǹkan tó fa ìyapa ẹnu lórí ẹ̀ òun náà ni àwọn hadithi anabi sallallahu alayhi wa sallam àbí àwọn ìṣẹ̀lẹ̀ míì tí wọ́n rí pé anabi sallallahu alayhi lo gíní ó sì lo fifteen day ní so àtàwọn míì náà níbi ọjọ́ míì náà tó tí ó tún bá àwọn ọjọ́ anábì lo àwọn ọjọ́ yìí tó síbẹ̀síbẹ̀ anábì ti segin ní anábì di ìrùkù so a wọ ìdí orin wallahu ta'ala a'lam òun náà ni pé ẹni tó bá rìnrìn àjò tó bá jẹ́ pé ó ti ní àníyàn fún òun lójú ọjọ́ mẹ́rin lọ ẹ́n ó ti ní determination pé ẹni jọ́ tó wọ́n lò wọ́n lò kọjá ọjọ́ mẹ́rin irú ẹni bá fi yóò ti kiri yóò máa gbé òun yóò máa gbé òun wọ́n ní kí ló fà tó fi jẹ́ bí àwọn bídá àti ìgbà ànábì sallallahu alaihi wasallam ànábì ìlú olú àwọn ọjọ́ yìí ànábì ti ń gbé òkú wọ́n ní òun náà ní téèyàn bá ti ìlà téèyàn bá mọjọ́ téèyàn lò èyàn lè tèrè àjúgbà mí kó rò pé ó kàn lọ pẹ́yọjọ́ méjì pẹ́yọjọ́ mẹ́ta ó kọ́lá olè lóṣù mẹ́ta kọ́lá wọn ló ti tẹ̀lẹ̀ sáwọn tàbí ànábì ní èyí tó jẹ́ pé yìnyín èyí ó sí wọn mọ́bì kan nígbà àwọn tẹ́jú máa tẹ̀lẹ̀ sí yànú kéyàn lọ pẹ́ká lọ kábọ̀ bíríjì wá já ó ti lè jẹ́ ní gbogbo wẹ̀ ẹ́ yóò yá ògbógbò yóò lọ́dí yóò jẹ́ lọ́dá yóò jẹ́ ọmọ tó rí eléyìí tí wọ́n ní a máa tẹ̀lẹ̀ sí àpárá olè tẹ̀lẹ̀ sí àti olóòtú máa ń lórí máa jùmọ̀ nítorí pé kò sí kíní kò sí ádùnmù ìdàmù bí á jọ sí nílòjọ mẹ́rin kò mọ̀mà tó ń wólò lọ́dá yásúlá yẹ̀ wọ́yá lọ àdúrà ìlọ lọ́dúnlá yásúlá sófin kí olè máa ti kíní so èyí tó ṣe kíná orúkọ rẹ̀ wallahu ta'ala a'lam òun náà ni pé tí ẹ bá ti jàgbé pé a ti lọ yóò máa lo four days àbí jù bẹ́ẹ̀ lọ àyìn lọ five ẹ̀yìn ó ti iye ìgbà tó ń lọ lò níbẹ̀ so irú eléyìí ní ti yóò bẹ̀rẹ̀ sí máa ti kíni yóò bẹ̀rẹ̀ sí máa kírun yóò máa kírun ẹ̀ pé ẹ̀dẹ̀ bá wọn látara pé kíni látara pé wọ́n àníyàn pé wọ́n lè ju àkókò àti ìjọ wallahu ta'ala a'lam láti ṣe náà wọ́n ní ibi tí wọ́n tí wọ́n ti gbọ́ náà ti dábà náà sallallahu alaihi wasallam wọ́n ní tí àwọn tí wọ́n ti gbọ́ nípa ìná lè máa nítorí nínú àjíjà náà sallallahu alaihi wasallam òun náà ni pé anábì sọ pé orí àgbòrán jù kí wọ́n bá mi fi kọ́lọ̀n bá mi fi mú ẹni kan gólẹ̀ lòkèrè tó ìjáhó wọ̀lá mi sọ́lé aláì ẹni tó jẹ́ kí wọ́n sọ́lànà àdíjì ní àlẹ́bí ya àwọn èèyàn òun náà lè fún wọn sàtàlá sùn ní sádàpọ̀ ẹlẹ́bẹ̀ẹ́ tí ó ti rí tí ó ti àtàlá sùn ní àlẹ́bí sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ pé gbogbo gbàdá bá ti gbọ́n dàpọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam àwọn náà láàmà sí kiri àmà gbìyànjú láti kiri láti sọ̀rọ̀ àtàlá sùn mú àlẹ́bí sallallahu alaihi wasallam èyí ni àwọn ọ̀nà táwọn wá pàdé láwọn nǹkan mi yóò mọ̀ wíjáde lẹ́nu ní ìdíwà àwọn oníyìnbó pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yìn tí a bá gbọ́dọ̀ dàgbà lẹ́yìn sọ̀rọ̀ máa wà ní ìsọ̀lá Allahumma salli ala Muhammad wa sallim kí ni o sọ̀rọ̀ àtàlà tó bá lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìsọ̀lá. nítorí pé ǹjẹ́ òjì láwọn náà máa pé wà tó máa ń dá ọkọ̀ lẹ́yìn ká máa ń pé òun náà nígbà bá sọ̀rọ̀ àtàlà tó bá lẹ́yìn yàtọ̀ sí pé yàtọ̀ láti bá níbi sallallahu alaihi wasallam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu